أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba tí ọpẹ́ tán sí lórí àwọn àánú rẹ̀ tó ṣe fún wa ọlọ́run ọba náà ni ọba tí a ti bẹ̀ síwájú láwọn ọjọ́ tó lè kọjá lọ ìlúkúkú sí rírọ̀ tó ní àtọ́nìkọ̀ fún wa láti rí àyájọ́ ọjọ́ ọdún ìgbóná ìta sílé kọjá lọ ní ọjọ́ kẹwàá oṣù kejìlá lókùdórí ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá ọjọ́ kẹtàlá ọlọ́run ọba ìlẹ́fẹ́ ọlá ó gbàdúrà wa ti wá sínú àwọn wọ̀nyẹn wọ́n láǹfààní láti rí àwọn ọjọ́ yìí ó ti ṣe nírọ̀rùn fún wa láti rí ṣe nínú àwọn ìjọsìn lè tọ́ka wa láàyè láti lè ká ṣe nínú rẹ̀ àbí Allah subhanahu wa ta'ala àwọn ìta ṣe nínú rẹ̀ nínú àwọn ìjọsìn lọ́rọ̀ nípa sí tó sì yọnu sí ọlọ́run ọba kó tẹ́wọ́ ká wa àwọn ètí afẹ́ ṣe sípa ọ̀ka láti ṣe ọlọ́run má fi àìní kápá yẹn má fi di wá o ìgbẹ́ ọlọ́run àti ìbẹ̀rẹ̀ kò máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam àwọn aráàlú rẹ̀ ọlọ́run bá wa fẹ́ wọn àwọn sọ̀tàbà rẹ̀ ọlọ́run bá fẹ́ wọn gbogbo olùsẹ̀lẹ̀ lánàá wọn pẹ̀lú dáadáa tí wọ́n ti sílẹ̀ títí tí ó fi di ọjọ́ àlùkìyàmà tí ọlọ́run bá kọ́ bá wa pé gbogbo wọn lápapọ̀ ọlọ́run sì ní àtẹnu kọ̀ọ̀kan wá nìkan nínú àwọn olùsẹ̀lẹ̀ lánàá àwọn ẹni rẹ̀ síwájú ọlọ́run bá kó dákọ́ yọjú sí ní àtẹnu kọ̀ọ̀kan wá pẹ̀lú wọn ọlọ́run kó sì ṣe wá lẹ́nu tó ṣe pé yọ̀ọ̀kẹ́ pẹ̀lú tí sí ọjọ́ alẹ́ nínú oṣù dùlhíjà tí ṣe oṣù ẹlẹ́ẹ̀kejìlá ní ìgbà tí nítorí àtẹ́kọ̀ Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam tó di ẹgbẹ̀jọ ọdún àti ọdún mọ́kàndínlógójì fifteen twelve fourteen thirty nine ilé ìṣèjú ọdún ẹlẹ́ẹ̀kẹ́ni dín ní ọgbọ̀n nínú oṣù August ti ṣoṣù ẹlẹ́ẹ̀kẹjọ nígbà tí ọdún tí wọ́n yẹn náà tún fi ẹgbẹ̀rún ọdún méjì àti ọdún méjì dín ní ogún ìtàmà sí twenty six eight twenty eighteen ní masiru nawa ní asẹ́yìn èrìà ní ìlú ìsẹ́yìn òun náà ni a tún ti balẹ̀ gara láti tẹ̀síwájú nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ wa èyí tí a máa ń ṣe láti máa fi yé wa nínú àwọn àlámọ̀rí ẹ̀sìn wa àwọn ètòsí kókókókó nínú rẹ̀ àwọn àtúnṣe yìí pé ó ṣe é ṣe nígbà tí a bá mọ̀ fẹ́sìn wa ó di nǹkan tó ṣe pé ó tún máa lọ síwájú nínú rẹ̀ eléyìí àwọn nǹkan pé à ń gbéyàwó ní òní insha Allah ta'ala ibi tá a padà sí lẹ́yìn ìgbà tí a ti sùn ní ìjẹ́jọ́ nínú tírà Bulughul Maram min adillatil èyí tí al-Hafiz. ابن حجر العسقلاني رحمه الله تعالى يتصل بهم السجاد نيون إن شاء الله تعالى أما سرق على سنة ترى تصحيح شرع حسن المسلم من أذكار الكتاب والسنة إليه هنا يتصل به أصل سكين أصل فلسطين سعيد بن علي القحطاني eléyìí tá a fẹ́ sẹ́ni padà síbẹ̀ lónìí insha allahu ta'ala láì dúró náà pẹ́nu insha allahu ta'ala a sínú àwọn ahadith tá n tábọ̀ ń sọ nípa ọlá èyí tó wà fún ìrántí ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ ọlá tó wà fún ìrántí ọlọ́wọ́n bá ọlá rẹ̀ bá jùlọ. lónìí insha Allah ta'ala hadithi èso ti bá ti gbé òun náà ní hadithi ètí àbá wa Abu Hurairah radiyallahu ta'ala anhu òsì kí wọ́n bá wa ètí ń sọ nípa ẹni yòówù sọ́ba jókòó ní ìjókòó kan tó ṣe é pé wọn ò ọlọ́run ọba nínú rẹ̀. kò jẹ́ agbọ́ hadithi náà gẹ́gẹ́ bí yóò sì lọ. وقال صلى الله عليه وسلم من قعد hadithi tí a ti fẹ́ gbé òun náà ni hadithi Abu Hurairah radiyallahu ta'ala anhu wọn ló ti sọ sallallahu alayhi wa ala alihi wa sallam sọ igbe ẹni yóò sọ bá jókòó ní ibùjókòó kan tó ṣe yípe ibùjókòó yìí kò rántí ọlọ́run ọba ìdókòó nínú rẹ̀ yóò máa jẹ́ ìpẹ̀lú àbùkù àti àbámọ̀ tó lọ ní bẹ́ẹ̀ lásọ̀dọ̀ ọlọ́run ọba ìdókòó ẹni yóò tó wá sí fi halílẹ̀ ní ibùsùn halílẹ̀ kan láyé tó ṣe é pípọ̀ wá ń ṣe ọlọ́wọ́n ọba ìdẹ́fẹ́lá nínú rẹ̀ eléyìí ọmọ ajé àbámà yóò sì máa jẹ́ ìgbẹ̀dín fún àdínkù látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ìdẹ́fẹ́lá eléyìí sọ fún wa yìí pé àdìsí yìí wọ́n dálé lórí pé kí ni àtẹnukọ̀ kan wá kámójútó ìrántí ọlọ́run ìrántí ọlọ́run ọba ìdẹ́fẹ́lá ó ju gbogbo àwọn nǹkan oríṣiríṣi tóní kálukú wa tá a máa ń lò nígbà tó ṣe pé a máa rí pé jẹ́ ọmọkùnrin òtó sẹ́yìn tó a máa wá àwọn nǹkan kankan tó ṣe pé yóò kù sáyìn èyí tí ó kù sẹ́nu láàárọ̀ èyí tí ó kù sẹ́nu lálẹ́ èyí tí ó fi ra orí rẹ̀ tí ó fi ra ara rẹ̀ nínú àwọn nǹkan tó lọ́wọ́ bá ìdíje ọlọ́ọ̀fẹ́ àdìsí yìí wọ́n sọ fún akéwù gba nǹkan wọn yẹn òwúlò èyí tó dára tó wúlò tó yá yìí òun náà ní kọjá pé ìjókòó wa tá a bá ti jókòó kí wọ́n ti ọlọ́wọ́ bá ìdíje ọlọ́wọ́ wà níbẹ̀ kó lè máa jẹ́ wípé ń ṣe ni pípé àtúrọ̀ àtúrọ̀ra àtòrire yọmọ fẹ́ fún wa ní ìjókòó yẹn. bákan náà nígbà tí a bá fẹ́ fi àdélẹ̀ láàyè kan ìyàyè tá a ti fẹ́ fi àdélẹ̀ yìí náà àtún láti rántí ọlọ́run ọba ìrètí ọlá kí pípé ìrọ̀rùn ìdẹ̀kùn kó lè máa bá wa látọ̀dọ̀ ọlọ́run ọba ìrètí ọlá. àfọwọ́ àbúrò ìrọ̀ àwọn náà gba hadithi náà wà kí ọlọ́run bá yọrọ sí wọn. ìtumọ̀ rẹ̀ nípẹ́ ni yóò tọ́ bá jókòó láyè kan tí ò ìfẹ́ tí yọ ọmọ ọba látọ̀dọ̀ ọlọ́mọ ọba gbólóhùn tírọ̀ tó ọwọ́ látara wátàrọ̀ yẹn látara pé kéèyàn pàdánù tàbí kí nǹkan jẹ́ àbùjẹ ìjẹkù kọjá àbùdé wọ́n kọ́ lóhùn ní ọba sọ pé wà tó nínú sóràtò Muhammad lọ́lọ́wọ́ bá ìlú ti ọ̀la òun náà ló ti sọ ilé ìfún wa. Zamakhshari rahimahullahu ta'ala olùmọ̀ ni wọ́n nínú tafsir wọ́n sì ní ìmọ̀ nípa ọ̀rọ̀ èdè lárúbáwá púpọ̀ tó gbogbo lọ. ètò ṣe yí pé wọ́n sàlàyé fún wa nípa kẹ́límà yìí wọ́n sàlàyé nípa kẹ́límà tíratun wọ́n sàlàyé rẹ̀ fún wa gẹ́gẹ́ bá sọ fún wa pé wọ́n ní mà nípa tẹ̀sí ṣùgbọ́n wọ́n ní mà nípa èdè lárúbá púpọ̀ púpọ̀ jù ju gbogbo lọ nínú ìmọ̀ tọ́lọ́wọ́n ọba ilé gbẹ́lá fún wọn. tíra tẹ̀sí wọn tó ń ṣe lápè ní alikashaf alikashaf yìí àwọn olùmọ́ni tó pọ̀ jù ta ni kọ́ nínú alikashaf òun náà ní ká mọ báwo ni àwọn ìtumọ̀ èdè báwo ló ṣe gbẹ̀ta ló ń ṣe é nínú èdè lárúbáwá ṣùgbọ́n láti fi àwọn àkọ́ ìṣòro ń bẹ nínú tẹ̀sí alikashaf gbogbo ẹni yóò tí kì í bá ṣe kẹ́ni tó mú mi ìmọ̀lẹ́kùn gbogbo tó sì ní àwọn àjọ àti asẹ́ lọ́wọ́ tí ó fi yọ kàńdá kúrò nínú ìrẹsì tí ó sì fi yọ ìta kúrò lára èèyàn fún un irun wọn ni wọ́n láǹfààní láti máa kà òórùn àti ìbú rẹ̀ ní gbogbo ìgbà nítorí pé àjọ ìgbẹ́ lọ́nà ọ̀gbọ́n tó fi yọ ọjọ́ tó dáa kúrò lára òun tí ò dáa. olùmọ̀ yìí wọ́n ní gbólóhùn tí ọ̀tún mi wàtọ́ tàwọn ọ̀ṣun ọwọ́ látara gbólóhùn tí wọ́n sọ máa pé wàtárkà rọ́jò wọ́n bá sọ pé wàtárkà rọ́jò nínú èdè ìdá kọ̀tẹ́ǹtà lábò kọ̀tì ìlànà nígbà tí wọ́n bá ti pa èèyàn kan fún un. ní wàlàjì àwọn àkèrè bọ́yọ̀ ọmọ kan ó ti pàdánù rẹ̀ láti fi àjẹ tàbábùrọ̀ kan tàbẹ́gbọ̀n kan tàbọ́rẹ̀ àjò kan wàhàkì kọ́tù ògidì gbọ́dọ̀ ń kírọ́tù òun náà ni àfúrọ́sàwó mi ń kọ́ níbi ilé àwòmánì yìí ìtumọ̀ rẹ̀ tá a lè pe ni pé o ti sòwò ni o ti pa sófo o ti sọ́jú òun nìkan kó o lára mọ̀lẹ́bí rẹ̀ alásùnmọ̀ rẹ̀ o jẹ́ kẹ́nìkan kan dọ́lọ́ rẹ̀ mọ́ dúkìá rẹ̀ náà kò sí kàkà tó bá sí mọ́ ni pé irú ẹni bẹ́ẹ̀ o ti dẹni tó ṣe pé kò sí mọ̀lẹ́bí kan lára rẹ̀ kò sí ní dúkìá kankan mọ́ o dẹni tí o ti pààyàn tó ti kò fo bákan náà tó jẹ́ ibi tó ṣe pé dúkìá rẹ̀ ṣe kí ni o ti parun fún un. nínú àlùwàtà wọ̀húwá àlùfáàrù òun náà ni kápẹ́ ìkan ní nǹkan ẹ̀yọ kan ṣoṣo. wọ́ṣẹ́pàá ìdán àtò àmàlẹ́ àlẹ́hánì wọ̀tàǹfìlì tàwádìí ní ìwátìrì lùwàtì. ọwọ́ àṣẹ àtijọ́ pẹ̀lú sísọnù iṣẹ́ òṣìṣẹ́ àti àìsí ẹ̀san rẹ̀ fún òfìwé pípàdánù olùpàdánù nǹkan tó ṣe pé òun nìkan ló dá wà tí kò sẹ́ni kankan sí ibẹ̀ pẹ̀lú rẹ̀ èdè tó sì mọ́yá lórí ni èdè tó dánu tọ́ nílé lágbáwá òun náà lélẹ́yìí látara rẹ̀ náà ní gbólóhùn àbẹ́bíwá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tó ti sọ̀rọ̀ sọ pé wọ́n fa àtẹ́sìtì sọ́lá tó ẹni owó tí ìrun asiri bá bọ́ fún kò láǹfààní irú ẹni bẹ́ẹ̀ bákà ánàmà wọ́sọ̀rọ̀ áhùlùwò wà máa lò bí ẹni pé wọ́n yẹ dúkìá rẹ̀ àti mọ̀lẹ́bí ẹ̀ kó lára rẹ̀ níbi ẹni kó tó pàdánù dúkìá rẹ̀ àti mọ̀lẹ́bí rẹ̀ tí ó sì ẹnì kankan nírọ̀ ha rẹ̀ mú gbogbo àwọn kan wọ̀nyí. ayé afọdà ẹnìhùnmá pàṣídánù wà nàìjíríà bí ẹni wípé ó fòlìdà ní ti pípa tàbí ní ti jíjágbà bí ẹni pé wọ́n ti já mọ̀lẹ́bí kù lára rẹ̀ bákan náà wọ́n sì ti pa mọ̀lẹ́bí kù ní ara rẹ̀ àti àwọn dúkìá rẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ atọ́ka pẹ̀lú eléyìí ìlà annahu ala al-abdi an yastaqirra jami'a awqatihi fi jami'i ahwalihi bi dhikrillahi ta'ala ó ní gbogbo ẹni tó jẹ́ ẹrú òun láti tilẹ̀ kúrin lẹ̀ kọ́tẹ́rì síbi kọ́tẹ́rì ní gbogbo àsìkò rẹ̀ kọ́ máa lo gbogbo àsìkò rẹ̀ àti gbogbo àwọn ìṣesí rẹ̀ síbi ìrántí ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ kàbí lọ wọ́n lá yà fún wa àyìn gbọ́gbọ́dọ̀ sí ní nípa ìrántí ọlọ́wọ́n fa in tarakahu aw fa inna tarkahu hasratun wa nadama gbígbé ìrántí ọlọ́wọ́n bá lù sílẹ̀ àìrántí ọlọ́wọ́n bá ìrántí ọlá àbámà ni àbámà òun náà ni yọ ọmọ jẹfẹ ni tí tọ́ba pé ìrántí ọlọ́wọ́n bá lù sílẹ̀ sábà kiri alḥasrọ pẹ̀lú ha tí ọ̀dọ́mọ lórí ìlú ilé iná bimana anadama abamani tuma rẹ̀ yàtọ̀ sí alḥasrọ tààmà sí xọ tóun ní ọmọ lórí òfo òní wọn pe alḥasrọ àmọ́ alḥasrọ ìtumọ̀ kan náà ní pẹ̀lú anadama ìwé ẹni bẹ́ẹ̀ yóò gé ìka àbámọ̀jẹ lọ́pọ̀lọpọ̀ ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àsìkò tó fi fi ìrántí ọlọ́wọ́n ọ̀pá ìlú ìtura sílẹ̀ gbólóhùn yẹn tó sọ pé marjan alimarjan nítorí ọkàn ní alimarjan òun náà ni wọ́n bẹ́ àná o àyè tí yẹn ti ń sùn ọjọ́ sinmi mẹ́tíàn orúkọ ààyè alimakitabu tábìlì ibi tá a ti ń kọ̀ọ̀kan alimabiitu ibi tá a sùn ní àgbẹ̀gẹ̀ bíi alimarjan so ismu kini o ismu mẹ́tíàn orúkọ ààyè òun náà ni alimaliabu ibi tá a ti máa ń ṣeré alimọ́tòámù ilé oúnjẹ ni alimọ̀ṣirọ́bù ààyè tá a ti mú ààyè gbogbo eléyìí ni o àsìmá òru alimọ̀ká orúkọ àwọn ààyè òun náà ní gbogbo àwọn ètò adágbà yìí alimọ̀tòjáyọ̀ tó ń túmọ̀ fẹ́ mọ̀tòsí àná tó alimọ̀tòjá ọjà yìí orúkọ ààyè ibi tá a mọ̀ sùn òyìnbó wọ́wọ́ náà òun náà ní látara alẹ́sìtìjà alẹ́sìtìjà òun náà ní kéèyàn fi hàlélẹ̀ ìtumọ̀ rẹ̀ náà sì ni àdáwọ̀ ọ̀rọ̀. ọ̀kọ́lá sallallahu alayhi wa ala alihi wa sallam òjíṣẹ́ ọlọ́sọ̀tàn lọ́wọ́ àlè tọ́ hadithi mi ọ̀nà lè tuntun wa lọ́sọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu wọn ló ti sọ ọlọ́sọ́nà lọ́hùn àríwọ̀sọ́lá sọ yìí pé ẹni yóò tó bá jókòó ní ibùjókòó kan àwọn ìjọ kan wọn ò ní jókòó ní ibùjókòó kan láì ibùjókòó tó ṣe yí pé wọn ò rántí ọlọ́wọ́n ọba ìdíkẹ́lá nínú rẹ̀ tí wọn ò sì tún rántí láti máa ṣe àṣàlátù fún ànábì wọn níbẹ̀ sallallahu alayhi wa alayhi wa sallam àyàfi kọ́ jẹ́ ìpẹ̀jì àbámà fún wa lọ́dọ̀ ọlọ́run ọba ìlẹ̀kẹ̀ ọ̀la tọ́ba wo ọlọ́run ọba ọlọ́run àfìyà jẹ wọn lórí tí wọ́n ṣe yìí pé wọn rántí ọlọ́run wọn ò sì rántí ṣe àṣàlátù fún ànábì sallallahu alayhi wa tó bá sì fún wọn nínú ọlá rẹ̀ ọlọ́run ọba ìlẹ̀kẹ̀ ọ̀la gbogbo kápá sánmà sílẹ̀ lọ́wọ́ ọlọ́run ọba lọ́wọ́ ọlọ́run tó ní gbogbo ẹ̀ yàwó fèrè lè máa ń yẹ ṣáà ẹ̀ńtọ́ wọlé wàá máa foríkì wọ́n yóò àdébò máa ń yẹ ṣáà ẹ̀ńtọ́ sì wọ́ ọlọ́run ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ní sẹ́ àforíjì fún ọ̀kánà lọ́hùn ọ̀fọ́rọ̀ rọ̀hìmà aláforíjì lọ́lọ́run àforíjì ẹ̀kọ́ púpọ̀ lórí àwọn ẹ̀dá rẹ̀ kápẹ́ gbogbo ṣe pátá lọ́lọ́run fi bí wá ní ó ṣe é ṣe kọ́mọ̀sí dáàbà àti lórí àwọn ẹ̀dá rẹ̀ àánú rẹ̀ pọ̀ ìkẹ́ rẹ̀ pọ̀ dáadáa rẹ̀ pọ̀ lórí gbogbo àwọn ẹ̀dá tó ṣe pé ọlọ́run bá ti ọlá rẹ̀ bẹ̀rù lọ dá. hadithi Abu Hurairah ni wọ́n gbà wá ọlọ́run bá bíọ́ sùn àti gbogbo ọ̀sán hábàdà papọ̀. gbọ́dọ̀ tí rọ̀ tó ń ìtumọ̀ rẹ̀ ní lákòóso ìdínkù dídínkù kíkọ́ dínkù ìdínkù ọmọ bẹ fún wa wàhásọ̀rọ̀ tó wọn ẹ̀dá àmà àti àbámà sọlágbára yọmọ bẹ fún wọn wọn kábàámọ̀ lórí ẹgbẹ ah lórí ìjókòó la ìjókòó jọkàn ní ìjókòó ní àná kó ti jẹ pé gbàtà ìjókòó yẹn gánà tí ọlọ́wọ́n bá kámọ́ rántí ọlọ́wọ́n bá níbẹ̀ àwa fi àfihàn tí ọlọ́wọ́n bá sílẹ̀ ẹ wá wo ìjókòó tó kó bá wa ẹ wo àbámà tó wá kó bá wa ilé ìfi yé wa gbogbo àwa náà tá a ti ní àwọn kìkì àti ní àwọn àtẹ́ńdàsì kan tó ṣe pé àá máa ń jókòó àti láwọn àyè kan tó ṣe pé bẹ́ẹ̀ kí ni iṣẹ́ yìí ṣe níbẹ̀ dá sọ̀rọ̀ lọ́rọ̀ ẹ̀yìn ní sọ ni àbókùkù ni wọ́n gbé wá fún yín níbẹ̀ àbí gbogbo àwọn nǹkan tó jẹ mọ́ ẹ̀tọ́ ìwọ ojú ọ̀nà bíi tẹ́ wà sílẹ̀ fún kankan ní ẹ̀tọ́ rẹ̀ nínú gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹjẹ́ àwòye pé àwọn àyè wa láti máa jókòó ẹjẹ́ asọ́ra kọ́rọ̀ lọ́rọ̀ ẹjẹ́ asọ́ra kọ́rọ̀ tọ́lọ́ ọba ìlẹ̀kẹ́ ọlọ́ọ̀fẹ́ ẹjẹ́ asọ́ra fún ìsọkúsọ ẹjẹ́ asọ́ra fún ìgbọ́kúgbọ́ ẹjẹ́ asọ́ra fún ìṣekúṣe ẹjẹ àrí wípé àwọn ààyè wa bá jókòó tí wọn ti ọlọ́wọ́ ọba ìdíje alákòóso gbogbo àwọn ààyè yìí gbẹdẹgbẹdẹ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ pé àwọn ààyè táwọn èèyàn ti lọ jókòó tí wọ́n ti nàjú báyìí ọ̀rọ̀ òṣèlú ilẹ̀ lómi ìṣègùn ni olómúlọ́kùnkùndùn ọ̀kùnkùndùn ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ òṣèlú ni ẹlòmí òkókó ilé ẹni tó sì dàrú òun náà ni ọ̀yọ́ náà ṣe láwọn àyè tó ṣe wọ́n ti jókòó tí wọ́n láwọn nàjú ẹlòmí ọ̀rọ̀ ẹ̀yìn oní àyè kí ọjọ́ kò sí láàyè rẹ̀ tó bá sọ fáwọn yẹn pé kọ́ ọ̀fẹ́ tí bọ́ sọ̀kù wa bọ́ sọ̀kù àwọn olófòfó lọ́dàgbére bọ́ sọ̀kù àwọn ọlọ́rọ̀ ẹ̀yìn oníwẹ̀ bẹ́ẹ̀ náà dágbére bọ́ sọ̀kù àwọn tó ṣe é pé ń ṣe ni ọjọ́ ìgbé gbogbo àlámọ̀rí wọn bí àlámọ̀rí àwọn yóò sì dàrú yóò sì bàjẹ́ bó sì bàtà àwọn yẹn jẹ́ ìbẹ̀rẹ̀ lónìí ti lọ jókòó ọ̀rọ̀ tí wọ́n sọ fọ́n tó ní ọ̀rọ̀ kan tó fi lè dá wọn lágara lórí ẹ̀ pé ó tiẹ̀ tó yín ló sẹ́yìn ọmọ jọ̀rọ̀ yìí lọ ó tó yín ló sẹ́yìn ọmọ gbé ti gbé báyìí ṣe fẹ́ pàṣẹ lágbájá jẹ́ bẹ́ẹ̀ ṣe pàṣẹ lágbájá ló sẹ́yìn pé ọ̀rọ̀ sí yóò ti bẹ́ẹ̀ lọ tó fi kó nídòkó yẹn ló sẹ́yìn pé wò lè ṣe bẹ́ẹ̀ ẹ má ti àwa láàyè tó ṣe pé mo ti máa sọ̀rọ̀ ntọ́lọ́mọ̀fẹ́ àlùfàṣà gbogbo ìwà àbàjẹ́ ọ̀rọ̀ ìbàjẹ́ ni wọ́n ń kọ́ níbẹ̀ ìnáwó ìwọ náà ti torí ẹ̀ lọ فإن وجبا ولتحرى من الطرق أوساطها وعجا عن الموضع المستبد فإنك عند استماع القبل فسمعك سمعا قبيح الكلام كصوت اللسان عن المتقبل فإنك عند استماع القبيح شريك لقائله فاتبع أفعني في يوتو جامع الدنيا ọ̀rẹ́ ajẹ́ni tó ṣe bí wọ́n wà níwọ̀ntúnwọ̀nsì nínú gbogbo àwọn àlámàrí rẹ̀ àwọn àyè tó bá máa wà máa wà láàyè tó wà níwọ̀ntúnwọ̀nsì má ṣàṣètò má sì ṣàṣètò etí rẹ̀ sọ o níbi ìmọ̀ gbọ́pọ̀ púpọ̀ gẹ́gẹ́ bó ṣe sọ ahọ́n rẹ̀ náà kó níbi dájúdájú ìwọ bá ń sọ sétí bóyá bí orin bóyá bí bóyá bóyá bí àwọn nǹkan tí ọ̀dà tí ọ̀dà tó sì pátá mọ́ nìyẹn jẹ́ tí wọ́n bá ti gbọ́ ìbọn púpọ̀ sí tirẹ̀ ṣàrí kò lè kọ́ èrè yìí kọ̀ǹtàbí nǹkan náà lè wà àtàwọn tí ń sọ̀rọ̀ yẹn o ọ̀yà tètè kájí bọ́ lákèésí lórí àlámọ̀rí rẹ̀ kọ́ ọmọ wà nínú àwọn tó ṣe é pé báwọn kan ṣe ń sọ ọ̀rọ̀ ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ náà lè wọ́n náà gbọ́ ọ̀rọ̀ ẹ̀sẹ̀ tẹ́wàá àwọn àyè wa tá a máa wà ẹjẹ́ àlùkò kíkẹ́kẹ́ fún àti ọlọ́mọ ọba ìdíkùn ọ̀la ká máa bára wa sọ àwọn ọ̀rọ̀ tọ́jú ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ọ̀rọ̀ gidi ọ̀rọ̀ tó ti lọ́rọ̀ wa ilé ẹnìkan tó fẹ́ dàrú ibi báwo la ti fẹ́ jòkó táyà ju àlámọ̀ nínú ilé ẹni yẹn nírú wáàlì yẹn ọ̀rọ̀ ẹnìkan tó fẹ́ ti ni báwo la ti fẹ́ jókòó tá a ti gbé ọ̀rọ̀ ẹni yẹn tá a ti gbé dúró ìbàjẹ́ ti ń ṣẹlẹ̀ nínú àwùjọ báwo la ti fẹ́ jókòó lára ẹni yẹn tá a fi rí ọ̀rọ̀ yẹn sọ tí bàjẹ́ òfin ní máa sí nínú àwùjọ gbogbo àwọn nǹkan tó dáa tó dáa òun náà nìkan ẹ̀jẹ̀ ká mọ̀ sọ ká sì máa pọ̀ ní àti ọlọ́run ní gbogbo olówó àwọn àyè bẹ́ẹ̀ nígbà tá a bá ti pọ̀ tá a bákan náà àbámọ̀ abó yóò sì tún máa jẹ́sí irúfẹ́ ẹ̀rọ àwọn oníbẹ̀ kọ́lọ́dà kọ́kọ́ láì dá sẹ́nìkan kan wá kó o níbi gbogbo àwọn ààyè burúkú tí ọ̀dà kó sì pé wọ́n ti ṣe tọ́lọ̀mọ̀ fẹ́ tọ́lọ̀mọ̀ kó sì ní àtẹnìkan kan alẹ́ ní táàlì gbogbo láì tó sì pé wọ́n ti máa ṣe tọ́lọ̀mọ̀ láti lè máa rántí ọlọ́mọba ìrèké ọ̀la torí ẹ̀kọ́ sí tá a ṣe tó pé o gbogbo tá ṣe pátá gbogbo ẹ̀mí sì ń bẹ nínú àkọọ́lẹ̀ sí níwájú ọlọ́run ọlọ́run kó jẹ́ kí dáadáa wá ọkọ̀ ju àbúrò wa lọ. mélòó la wá mọ̀ tá a ti rí ṣe tọ́lọ̀ sí tẹ́wọ́ bá tá a tún tó láwọn àyíká ti tó lásìkò fún ọ náà lónìí láti ké fún ọ lọ́wọ́ rẹ̀ pé àyè tá a ti máa ń kí ni tá a rí gbà bẹ́ẹ̀ báyìí tá a fi bú yàn téèyàn ti rí kọjá lọ lókè òru ló rí òru rí ilé yẹn wá ilé ṣe rí òru ọmọ tí ń bọ̀ yẹn rẹ̀ bó mọ̀jà fi àsìkò wa sọ̀kò gbogbo tí òye mú ilé ayé àtàlìkè yá mọ̀ bá wa ẹ̀jẹ̀ asọ̀ra fún àti lo àsìkò wa níbẹ̀. gbólóhùn anabi sallallahu alaihi wasallam tó sọ pé wà ní iṣẹ́ àzàbàkùn tọ́lọ́ bá fẹ́ àfìyàjẹ́ wọn ayé àìláàtà fọ́sẹ́yìn ìbí àdàbí fífi láti ta'ala lórí àti ètò wọn tó wọn látara pé wọn ọ̀nà tí ọlọ́wọ́n ìlẹ̀kẹ́ ọ̀la bákan náà àti lórí pé àṣetó bá wọn látara pé wò sí àsọlá tó fún àlejò Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam nínú bá àwọn ẹrù tó kó wọn tó ṣe fún ọjọ́ kò sí yẹn orí ẹ̀ táwa náà bá ti wà mẹ́ẹ̀ náà bá ti fẹ́ dá ìdákúdá kalẹ̀ nínú àyè táwa ẹ̀já ti sìnkú wọn ní ká kájà wọn lábẹ́ ká mú tọ́da tọ́yẹ tọ́tọ́ ká mú bọ́ nínú oró ìjókòó bẹ́ẹ̀ torí kọ́lọ́ wọn ọba ìrìnkì ọlá ti kọ̀ fún àtẹ́bí gangan fúnra rẹ̀ ìgbéra òjíṣẹ́ tọ́wọ́ bá rí àwọn èèyàn tó ṣe é pé wọ́n wà ní ìjókòó kan tó ṣe é pé wọ́n mú rárá wọ́n mú rárá sínú ọ̀rọ̀ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọ̀la fẹ́ẹ́ dàrọ̀ ẹ̀kọ́ lẹ́bí ni ọkọ̀ ogún náà dé ààrẹ àti ìlà. tọ́ba náà tó ṣe kọ́ mú rárá wọ́n sọ ìsọkúsọ nípa ọ̀rọ̀ ọlọ́run ọba nípa àwọn àmì ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọ̀la ọlọ́run ọba ìlẹ̀kẹ́ yóò sì yá kẹ́kẹ́ ṣètọ́ọ̀nù ṣètọ́ọ̀nù lè gbọ́ lágbè kó o níbi irú gbogbo yẹn tó ní rántí mọ́ ọlọ́ni pé tọ́ ọba wá rántí wọlé akẹ́kọ̀ọ́ ló máa hùn báyìí àti ìkọ̀rọ̀ máa ń kọ́ mi tọ̀ ní àwọn ọ̀dọ́ alákòóso mọ́tò kò tí wọn lẹ́yìn ìgbà tó bá ti rántí wọn náà lè ṣe é ṣe fún ẹgbẹ́ tó dókòó wọn rántí lọ́ba ni wọ́n bẹ̀rẹ̀ sí sínú máa sọ̀rọ̀ ẹ

ó kálukú ti gbọ́ wọ́n ti pọn mọ́ra ìṣèlú kálukú sì kí ni owó jìnnà sí gbogbo àwọn ìṣẹ̀ṣẹ̀ burúkú yẹn tó ká sọ́ra nípa àwọn àyè tó ṣe é pé wọn ò sí ní máa rántí ọlọ́wọ́n ọba ìrẹsì ọlá lọ́mọdé sábà bí ìyà fún wa látọ̀dọ̀ ọlọ́run tàbí àwọn àyè tó ṣe pé wọn ò sí ní máa rántí sí àṣàlá fún wa nílùú sallallahu alayhi wa sallam lọ́mọdé sábà bí àbámọ̀ fún wa níwájú ọlọ́run ọba tí ọlá rẹ̀ gàdú lọ. gbẹ́lẹ́ wà nẹ́bí sọlọ́lá àṣọ náà tó sọ pé wọ́n ìṣá àwọn bàrọ̀ lánàá tó bá sì wọ́lọ́ ayé fọ́ọ̀mùlá nínú ọ̀rọ̀hánà nítorí láti lọ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run lè fi ṣe àforíjì fún wa àti ìkẹ́ àánú ọlọ́run torí pé tọ́ba jẹ́ pé gbogbo nǹkan tá à ń ṣe pátákẹ́tẹ́ bá sọ síwájú lọ́nà fi fi ẹ̀sùn rẹ̀ bí wáyé kò sẹ́nìkan tí ó kó nu dábàá ti bẹ̀ lórí rẹ̀ ṣùgbọ́n lọ́n tó àwọn àṣìṣe yẹn sẹ́yìn wọ́n lọ lára jíjọ́ àlùkìyàmà wọ́n lọ lára àlùkìyàmà gbogbo ìyá tí wọ́n ṣe ọlọ́run kan tó fi jẹ àwọn kan láyé nígbà yìí ọlọ́run tó fi jẹ wọ́n lọ́ba dá lọ́kẹ́ yá ma ṣùgbọ́n tàbí ṣe ti àkómọ yìí ọlọ́run bá ilé fi ọlá ti sàdéhùn kó wò nípa wálé nítorí ẹ̀ṣẹ̀ àwọn kan arára bó ti gbọ́mọ bó ti sí fáwọn tó ti síwájú ṣùgbọ́n o gbogbo ẹ̀sìn ẹ̀ṣẹ̀ gbogbo ẹni tó mà sí ọ̀tọ̀ rà àforíjì ọ̀dọ̀ ọ̀run wọn tó bá dá lọ́kẹ́ yá ma tó bá wọlọ́run àforíjì wọn tọ́ba sì wọ́n náà ọba ìlẹ́fẹ́ náà ó lè lo àánú rẹ̀ àti ìkẹ́ rẹ̀ àti dáadáa rẹ̀ lórí wọn tó fún wa ṣe àmójútó fún wa. wọ̀fíìhì isharatun ila annahum idha dhakaru Allah ta'ala eléyìí wá ń gẹ́gẹ́ fún wa o ìtọ́ka ọwà nínú ọ̀rọ̀ fún wa wípé dáadáa tí táwọn ẹni wọ̀nyí bá rántí ọtọ́ bá rántí ọlọ́wọ́ padà yé wọn láwọn àyè yìí balẹ̀ yà wọ́n ti rìn láhùn jasman bí kò sí pé àwọn hasman ọlọ́run ọba ìlú kẹlá tí ó ṣe fún wọn ni pé yóò lù kẹ́ wọn ní kankan àti alḥasmu alḥasmu alwájibu ìtumọ̀ kan náà ní gbogbo ẹ̀ àti aláàzimu ìtumọ̀ kan ní. ìkan nínú àwọn afẹ́rẹ́kọ̀ nínú ọ̀rọ̀ tajwid wọ́n ní al-akhadhu bit tajwid hasmun láàzimun gbígbá tẹ̀jì méjì mú láti lò nínú tírà ọlọ́run láti ka tírà ọlọ́run pẹ̀lú tẹ̀jì méjì hatmon tó láàfin ni làázìmọ̀ tọ́pa dandan àti alihatmọ̀ aláàzìmọ̀ aliwáàjibù àti alihazmọ̀ tó màkà náà gbogbo ẹ̀sìn kí ni o òun náà ló gbé wá mo ti àwọn ìfáàtì ní gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí. bẹ́ẹ̀ bá ti rántí ọlọ́run ọba ìyá ọlọ́run bí wọ́n fún wọn ní ìyá ọlọ́run ti dèwọ̀ fún wọn tó láti bákan náà ọlọ́run forí tì wọ́n ní tó láti òṣìṣẹ́ ọlọ́run sọ́nà lọ́wọ́ àdìsọ́nà tó sọ nínú àdéhùn ní ìkàtúngọ́ àdéhùn yẹn. òṣìṣẹ́ ọlọ́sọ̀lọ́ ọmọ àlè òṣèlú ọ̀hún sọ fún wa pé àwọn àjọ kan wọn ò ní dìde ní ìjókòó kan ní ìjókòó kan tó ṣe pé wọn ò sí láti ọlọ́mọ ọba ìlú ìjọba níbẹ̀ àyàfi kó dìde gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé gẹ́gẹ́ bí òkú bèjì kẹ́tẹ́kẹ́tẹ́ wọn ò dìde gẹ́gẹ́ bí irú òkú bèjì kẹ́tẹ́kẹ́tẹ́ gẹ́gẹ́ bí irú òkú bèjì kẹ́tẹ́kẹ́tẹ́ yìí bákan náà yóò sì tún máa jẹ́ àbámà yóò tún máa jẹ́ fún wa. hadithi yìí Abu Hurairah náà ni wọ́n gbà wá hadithi náà Abu Dawud gbé wá. gbólóhùn anabi sallallahu alaihi wa sallam sọsọ pé àfi kọjá pé wọ́n dìde ní ìjẹ tó dúró ti ọgbọ́n gbèsè kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ tó ti kú jíìfà tẹ́yìn náà ń ní jíìfà nínú àwọn èdè lágbáwá tọ́ra palawọ méje yorùbá pé ọlọ́run má jẹ́ kí mi ò jẹ ẹran jífà èyí sọ́jà bọ́yì jíìmù ló ṣe kí ni o ló sì wà nínú rẹ̀ tó jífà jífà sẹ́ni pé lẹ́jú ló ṣe o abẹ́ ẹ̀kọ́ ni ní ìlú rẹ̀ fún bẹ́ẹ̀ náà ni gbólóhùn àwàdà ọ̀rọ̀ tí mò ń bọ́ sí sí àwàdà èdè lágbáwá ni. wọ́n lóun láhàwá àjàkà fi ìhí gbólóhùn kan tó ṣe pé kò sí àwàdà nínú rẹ̀ kò sí ẹni sìn nǹkan sọ pé àwàdà kẹríkẹrí àwọn abijá ti rí kẹríkẹrí àbí àti kẹríkẹrí náà lédè lágbáwá àbáyọwá kẹrà kẹrà àbáyọ para para tọ àwàdà èdè kí la o èdè lágbáwá pányáwó ha wá dáa tá a máa gbó kọ alùsàwádẹ́tù àwàdà sẹ́ni pé gbogbo àwọn yẹn kò jẹ́ bẹ́ẹ̀ sí yàtọ̀ bẹ́ẹ̀ bí bá a ṣe ṣe kí ni bá a ṣe ń pè é ìwé náà la sọ fún wa pé àṣìbù àṣírí abẹ́ẹ̀kọ́ ni wọ́n fẹ́ sọ àṣírí kan fún ọ àṣìbù kí láǹpé ni sírúrù nítọ́ pamọ́ abẹ́ẹ̀kọ́ ni lọ́sẹ̀ wa ni mo fẹ́ sọ àṣírí kan sí ọ lọ́wọ́ ọ̀rọ̀ tó pamọ́ kan ni mo fẹ́ ṣe kí ni o fẹ́ ṣe sí ọ lọ́wọ́ a rí i pé gbogbo àwọn eléyẹn gbólóhùn kan tọ́jú dàkílà tó jẹ́ àsáwọ̀ nínú èdè Yorùbá wa bẹ́ẹ̀ náà la sọ fún wa pé àlùwàkọ̀tù wákàtí wákàtí ní wákàtí ọ̀wọ̀ tí wọ́n bá ẹ sọ̀rọ̀ yìí tó àsìkò ní lábá fi ń pè ní àlùwàkọ̀tù wọn náà sì ń pè ní wákàtí tó àwọn èdè yìí mùsùlùmí apaláwa ní èdè wa nìyẹn tọ bẹ́ẹ̀ ni ibi tá a ti wá ní jífa èyí tá a ń pè ní jífa ọ̀dà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n dúró ti jífa kẹ́tẹ́kẹ́tẹ́ bí ẹni àwọn tó ṣe pé wọ́n dúró ní ibùjókòó tó ṣe pé gífà òkú mbèsè kẹ́tẹ́kẹ́tẹ́ wà níbẹ̀ èyí tó ṣe pé ẹni yóò tọ́ bá sì kó sí irú báyìí báyìí kò sí tí ọmọ ṣẹlẹ̀ sí wọn ju ọwọ́ ọmọkánà àwọn mọ̀tínà àwọn òórùn tó ti jẹrà tí ọ̀gá òórùn kó òórùn wọn bá pè kẹ́dínyàtì nǹkan tó ṣe kó ti jẹrà kó ti rà kẹrí ìhà ní òórùn tọkàn kọ́ ọ̀dẹ́ rọ sì máa ń kó nira báyìí irú àwọn wọ̀nyí wọn láyé kùmúnà ilà wọ̀hún bí nàdàmà ti wà hásùrọ̀ wọn ò ní kìkì àfikọ́jẹ́ pé pẹ̀lú àpamọ́ olóṣèkí ni òní ọba àwọn àṣírẹ̀wẹ̀sì ní dáàdì kàlákàrà irú ìjókòó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn tó ṣe ike wọ́n ń dìde láàyè tó ṣe pé wọ́n rántí ọlọ́wọ́n ọba ìlẹ́jọ́ ọlá nínú rẹ̀ kò sí tí ó ṣẹlẹ̀ sí wọn tó ju ẹ̀ṣẹ̀ àwọn irọ́ tí wọ́n pa níbẹ̀ lọ. dùnú mi làbà pé àwọn ẹ̀ṣẹ̀ àwọn irọ́ wọn wọn náà yọ ọmọ bẹ fún wọn wọlọ́ọ̀bù tí onímọ̀ ẹ̀kọ́ òní ìsọkúsọ ọ̀rọ̀ tí wọ́n sọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ní ọmọ bẹ fún wọn. wà á ṣe àtẹnudù àṣírọ àti àwọn nǹkan míì tó pé yóò tún máa kó ìnira yóò kó síta bá àkìyàmọ̀ ẹ̀dẹ́ yẹn yọ ọmọ bẹ fún wọn. wọlá yazalu wọlá yazalu bí nàìjíríà máa ti wà á sọ̀rọ̀ àdìsẹ́ òun níyàwó nínú àbá máa ti rẹ̀wẹ̀sì ni wọ́n ṣe kí ló fi jẹ́ pé ànábì sallallahu alaihi wa alihi wasallam nígbà tí èèyàn bá fẹ́ dìde ní ibùjókòó kan kí ni tánàbí sallallahu alaihi wasallam sọ́kí aṣọ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ẹsẹ̀ náà astaghfiruka wa atubu ilayk o náà wọ́n tó wà mú ajámọ́ nǹkan ó wí ẹsẹ̀ náà ashhadu ashhadu an la ilaha

ti ń bẹ̀ẹ̀bì kánà sí ọlọ́run àti òfò àbámọ̀ tó pọ̀ ti ń bẹ̀ẹ̀bì kéèyàn gbé ìrántí ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlọ́run sílẹ̀ káṣí má gbàgbé pé ìrántí ọlọ́run yìí níṣẹ́ ni ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlọ́sẹ̀ ló fi fún wa ó fi rọ́pò gbogbo àwọn nǹkan jákèjádé táwọn èèyàn ń ṣe lẹ́nu tí wọ́n lérò báwọn nǹkan wọ̀nyẹn ni wọ́n gbà wọ́n lẹ̀ ní oníjẹ́ ká burú ọ̀sẹ̀ lẹ̀ sáwọn láti ọ̀dọ̀ ọlọ́run ọba tí ọlọ́run yìí ìfọ̀kànbalẹ̀ ìrọ̀ra oríire ọkọ ni mo rántí ọlọ́run kọlọ̀ ń dàpọ̀ kó ṣe ní àtẹnukọ̀ kan wá kó ṣe wá náà tó ṣe pé wọ́n máa rántí rẹ̀ ní gbogbo ìgbà ní gbogbo àsìkò kọ́mọ́tòlá sí náà tó ṣe pé wọ́n fọ̀nù fọ́ra nípa ìrántí ọlọ́run ọ̀rọ̀ ìlú ìjọba níwájú gbogbo tí jẹ́ mọ̀kọ́ dímà nípa tíra yìí àti parí ẹ̀ báyìí àwa fẹ́ kó sínú tíra hisnul muslim gangan gangan nínú àwọn àzìkáàbù gangan kí ọlọ́run ọba ìlú ìjọba kó jẹ́ kí àwọn àzìkáàbù kódà kò jẹ́ kó wúlò fún wa láyé wa kó jẹ́ kó wúlò fún wa sáré bákan náà kó jẹ́ kó wúlò fún wa ní bàbá àlùkìyàmù alákọ̀ọ́kọ́ àdìkáàrò ló ṣe kọ́ obìnrin náà náà àwọn ìrántí tá a máa ń ṣe ìrántí ọlọ́run tá a máa ṣe àwọn àdúrà tá a láti máa ṣe nígbà tá a bá ta jí nígbà tá a sùn pa wá jí kí ni nǹkan tọ́tọ́ kí ni tọ́ kí ni àtẹnukọ̀ọ̀kan wa ká máa wí. ṣé a jí o mo jí o ogórùn tí lónìí òun ló ní kọ́tà kó síbẹ̀ ni wọ́n ti ní ọmọ wí wọ́n gbọ́dọ̀ yọ orí ọ̀yọ́ gbọ́dọ̀ yọ gbọ́dọ̀ sí yọ subhanallah sí yẹn wọ́n ní ọmọ wí rárá o wọ́n náà gbọ́ tí wọ́n ní kéèyàn wí ní kí wọ́n gbogbo tí wọ́n bá ti tajú sáyé báyìí kí ni tọ́tọ́tọ́ yọ kó wí òun náà lè lè ká gbọ́. alhamdulillahi lórí àyàrá báyìí الحديث هو حذيفة fídíòs àkọ́kọ́ tá a máa sínú àwọn àbíkárò àlìsí bọ́ọ̀lù nínú ẹ̀nà o àwọn ìrántí tá a máa ṣe ti àbátají ní ojú ọ̀run òun náà ni alhamdulillahi alladhi ahyana ba'dama amatana wa ilayhi al-nushur ọpẹ́ ní fọ́lọ́wọ́n ọba ọba tó ṣe kó yé wa lẹ́yìn ìgbà tó ti ká wa kó ta wájú lẹ́yìn ìgbà tá a ti kú ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ìrètọ́lá náà láti gbé lù sí láti lè sí tọ́ba ti àgbẹ̀yà rẹ̀. ṣé gbogbo aná la máa ń wí àgbẹ̀? a ní masha Allah insha Allah insha Allah pétọ́lọ̀ bá fi àmọ́ wí. ó tún wà pé àìsí kí ni o àìwí. wọ́n ní ṣe gbogbo ọ̀la máa ń wí wọ́n ní insha Allah tọ́lọ̀ bá bá fẹ́ àmọ́ wí. àbí? ìsìnkú àwọn wí àbí? ọlọ́run ọba forí ti wà látara ìwé tá ìwé o ìwé tá a sì wí ọlọ́run fọgbà níjọsìn fún wa. sábẹ́ hadith òun náà ni afa wa Hudhayfa bin Yaman àti Al-Barra bin Azib radiyallahu anhuma ọlọ́run bá ní ọdún sáwọn sábẹ́ méjèèjì àgbà sábẹ́ ni wọ́n ọlọ́run kọ́ bá wa yọrù sí wọn ogun àti máa Hudhayfa bin Yaman bóun ni òṣèlú fàkúndé yamani ṣe jẹ́ sí ànábì sallallahu alaihi wasallam kí mo ṣe sí láàrin àwọn sàábé bóun ló ṣe jẹ́ kí lọ́tọ̀ ọ̀tẹ̀ lọ́dọ̀ ànábì. wọ́n ní aláṣìírí ànábì sọ́wọ́sẹ́bù sẹ́rẹ̀ rọ̀ṣọ́lì sallallahu alaihi wasallam ànábì máa ń bá aṣọ àwọn ọ̀rọ̀ kan máa pa àwọn ọ̀rọ̀ kan máa sí ọwọ́ rẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn látara pé olóòmọ máa béèrè pé àwọn èèyàn máa ó ní àwọn èèyàn máa ń béèrè dáadáa lọ́dọ̀ àlẹ́sì sọ́lá aburú lè fi máa ń béèrè lọ́wọ́ rẹ̀ nítorí pé ẹni tí ń páyà pé káburú yẹn bá dé kọ́mọ kàwá máa kọ́mọ ṣẹlẹ̀ sórí wa ká lè làbò nínú rẹ̀ tó o máa béèrè lọ́wọ́ àlẹ́sì sọ́lá nípa àwọn ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ nígbà tó sórí lágbájá mọ̀nàfíkì tàmùdùlà kásìkè tó ní ànábì ká gbogbo wọn fún àtọ́jọ́ mọ̀nàfíkì ànábì ó sì ká fún ìyàmọ́jú omi kan lọ ẹ̀rọ pálásì bí ànábì sọ̀lá àlùsọ́lá làbẹ̀ tọ́ ọ̀dẹ́kọ̀ ọmọ àyàmá nìyẹn alùbárà ọmọ ààyè àgbánu sàbí làwọn náà nínú àwọn sàbí gbogbo sì dá lójú dáadáa táyé ní ajakuta àkọ́rí ogun tẹ́gbẹ́ tí yẹn bá ń sọ pé bàbá ológun tẹ́ ń pè ní balógun lónìí a àwọn ilé wọn yìí ọlọ́run fún wọn ní kájagun àjagunta wọn mọ ogun jà ọlọ́run fún wọn lẹ́gùn rẹ̀ alùbárọ́ wọn náà á yẹ ọlọ́run bá kọ́ bá yọ sí fún wọn lápapọ̀. gbólóhùn àmì sọlá ìṣẹ̀lẹ̀ ńlá sọlá sọ pé alihamdulilayi ọpẹ́ ni fún ọlọ́run ìtumọ̀ ọpẹ́ ní níbàyí òun náà ní ìròyìn pẹ̀lú ẹwà alẹ́jẹ̀mí fẹ́ni tó rẹwà alákọ̀ọ́sì tààdín lórí èròǹgbà ìgbé tóbi fẹ́ni tó rẹwà náà máa lè máa hábà pẹ̀lú ìnífẹ̀ẹ́ ọkàn tààtò fi nífẹ̀ẹ́ sí ọba tó rẹwà náà. wàkìlì àgbàna àwọn kaso bí ẹ̀yìn ní túmọ̀ rẹ̀ ẹ̀yìn pé ń pè yẹn kú ẹ̀yìn fún ọlọ́wọ́ bá sọ̀rọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ lọ. a lè gbé gbogbo tí ń jẹ́ ìran ọpẹ́ kò sí fẹ́ẹ́ ọlọ́run àdúgbò ọkàn fún a gbà yí pé ìta wà lórí rẹ̀ nínú ìjẹra lábẹ́ tó sì kú kiri ma àti kó sì pọ̀tó lójú sí wa ta ló sì fún wa Allahu Rabbul Alamin ọkàn wa gbọdọ̀ gbà nígbà ọkàn tá a gbà yẹn ọpẹ́ ọkàn lájú fọlọ́wọ́n ọba pé wọ́n gbà pé wọ́n lò sí. lẹ́yìn náà ọkọ̀ orí amóhùnmáta hàn wá jáde pẹ̀lú gbólóhùn alhamdulillah adúpẹ́ fọlọ́wọ́n torí kẹ́nìkan ọmọ lérò yìí pé nígbà tí wọ́n bá sọ pé alihamudulilá tó ní alihamudu kọ́mọ́ máa lérò pé bóyá Ṣàngó lọ fẹ́ dúpẹ́ tàbí Ọbàtálá kan ni tàbí kankankan ló bá sọ pé alihamudulilá tó ní a. Ah, síbà bàbá ni wọ́n bọ́ sílé kí wọ́n bọ́ sáájú bàbá ò ní bá lára ilé yìí. ipa bàbá kankan ọ̀ka sípa bàbá kan bá ta ní ẹ̀fọn kọ́kọ́ sí kúrẹ́ ara wọn alihamudulilá ọba tó sílé ni mo dúpẹ́ fún wọ́n kọ́kọ́ jáwọ́ náà dànù kó lára pátípátí ó sì kó àwọn èèyàn lára mọ̀ ikọ́ ọgbà pẹ́ni tó ṣe ìkẹyìn ìṣe Ṣàngó kìí sọ bàtálá kìí sọ bàtàṣà kìí sọ òrò kìí ṣe egun kìí ṣe kíkan kìí ṣòro kan kìí ṣòkè kan kìí ṣàjẹmú kan kìí ṣe màláìkà kan kìí ṣàlẹ́bì kan kìí ṣòṣìṣẹ́ kan kìí ṣe ẹ̀dá kankan kìí ṣe ní gbogbo àwọn ẹ̀dá lórí kò sọ ẹni tó kó ṣe pé Ọ ara òun náà ní pé tọ́lọ̀ ń ṣe fún wa yẹn tá a fi alihamudulilayi fún lẹ́yìn bàtà ti dúpẹ́ ọkàn a tún gbọdọ̀ koríkèéríkèé ara dúpẹ́ fọlọ́wọ́n ọba ká ṣe àwọn nǹkan yẹn rọ̀ síbi tọ́lọ̀ ọba ìrìnkè ọláfẹ́ ká ṣe rọ̀ sí. ọmọ aláwọ̀ kan tó ń dúpẹ́ lé lórí gbogbo ojúṣe tọ́ yẹ kó o ṣe lórí ẹ̀mú tuntun ìgbà tó máa ń dàgbà tó fẹ́ ṣe tọ́lọ̀ ọ kọ́ àpẹẹrẹ kó sì kí ni o kò dúpẹ́ fọlọ́wọ́n ọba ìlú fi ọlá ni. ọlọ́run kan ló jà sí rẹ rẹ sàánú aláìní sàánú mọ̀lẹ́bí rẹ àwọn ìyàwó rẹ jẹ́ fún wọn gbádùn àwọn bàbá rẹ àwọn òbí rẹ àwọn ọmọ rẹ ṣe dáadáa sí wọn látara rẹ òun fowó yẹn dúpẹ́. tí wọn ló sì ní gbàgbé ìkejì ẹ náà nínú rẹ wọn náà jẹ ìyá mẹ́tàlélọ́gbọ̀n kérékìlì lẹ́gàbíà èsì pé lókùtọ̀ ọlọ́ máa mú ọlọ́wọ́ aṣọ́ni fún ọ sáà lẹ́gàbíà ni wàá rò pé ọfẹ́ máa fowó mu olówó ti fowó ẹ̀ra kú ni wọ́n olówó ti fowó ẹ̀ra kú òun náà ni wọ́n ṣe olówó sì dùn náà ń wá kú kiri sọjá kó wọ ara tó dáa ká máa fi dúpẹ́ fọlọ́wọ́n bá gba ọ̀nà tó dáa ká máa ná síbi dára tọ́lọ̀ fẹ́ ká ná sí rírí tí wọ́n lówó náà látara orí tọ́lọ̀ ń ṣe fún ọ wo ìmúra rẹ wọn mọ̀ ìmúra rẹ gán dúpẹ́. jésù ká lọ ra àwọn asọkásọ àwọn ní fi dúpẹ́ hàn fún ọlọ́run ọba ìlẹ̀fẹ́ ọláfi ṣe bẹ́ẹ̀ àsọtọ́ da tí ó wa mọ́ àlọ́ra wọ́n tún bọ́ mú mi wọ́n tún bọ́ èsì la ní kọ́ lọ́ra àsọtọ́ tí ó bu òwò rẹ ó sì tún ra ní rírẹ́ tó bá ìlànà tọ́lọ́wọ́ bá ìlú jọlá mu torí kọ́nà ni wọ́n lè bá aṣọ jáfọ́ wá bí alẹ́ kẹfọ́ yìí aṣọ àkàyọ wọn lọ òun àdúró rẹ ọba tó sọ aṣọ kalẹ̀ fún wa tó láàmà fi aṣọ ibu ọ̀ṣọ́ wa ọ̀ṣọ́ ìyẹ́ kalẹ̀ fáwọn ẹyẹ náà ọlọ́run ní kí ìyẹn náà kó tún máa jẹ́ ọ̀ṣọ́ fáwọn náà ṣùgbọ́n lọ́ni wọlé bá aṣọ tẹ́kọ̀ wá dé àlè kàṣọ yìí aṣọ ìpayọ ọlọ́run lóore ọkùnrin kòdìwọ̀ tasúbì náà tasọ́bọ̀ gẹ̀. Senegal Senegal ni pé níṣẹ́ ni ó ra apá aṣọ tí ó ju apá rẹ̀ kan lọ yóò ju ọwọ́ rẹ̀ lọ yóò ju ọmọ níka lọ oní Senegal ló wọ́n kọ̀ọ̀bá súnà kọ̀ọ̀bá lànà sọ́dọ̀ ọ̀gá ìlú ìjọba lọ. Ṣòkòtò rẹ̀ àti bùbá rẹ̀ níṣẹ́ lọ́ka yọ kókósẹ̀ kó dàbí ọ̀kan lẹ̀ kọ̀ọ̀bá lànà ti ọlọ́wọ́n bá mú kọ̀ọ̀bá lànà ti àdébọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó kéde gbogbo ẹ̀ náà wà òkè kókósẹ̀ òun náà nìkan ọmọ èyí tó kéré jù nígbà kan nípa ọ̀rọ̀ aṣọ nìyẹn ẹ̀ẹ́dẹ́ tó ti kọ́ gàdù mẹ́sùn sáàkó ni ìdajì kókósẹ̀ wa òun náà ní gbogbo ìlọ́jì rẹ àti bùbá rẹ tó máa wọ̀ kó dé ìtọ́ gàdù òun yẹn tọ́ba tó ti wá gàtà yọ ìdajì kókósẹ̀ ó ti di kíni o ó ti dà séjì tó dé àdìsí ọwọ́ àwọn sọ wá lọ́rùn àtọ́tayọ̀ òkè kọ́tayọ̀ ìdajì kókósẹ̀ rẹ sókè ìyàsẹ́jù nìyẹn ibi tí gbàgbọ́ tó ga jù wà nípa kámúra káwọsọ fọkùnrin ìdajì kúkú sẹ ìdajì ojúkùn bá ti tẹ̀ mọ́ mi lọ ìdajì ojúkùn òun náà ṣùgbọ́n fóbìnrin kọ́kàn lẹ̀ òní ṣùgbọ́n ọ̀rọ̀ ti di àkùsù láwùjọ aṣọ ọkùnrin lóbìnrin wọ̀ nílìsí ìrísí aṣọ obìnrin lọkùnrin náà ṣe kí ni òní wọ̀ àwọn obìnrin ni wọ́n wọ kóńfù lásìkò tá a wà yìí àbílẹ̀ ẹ̀kọ́ ni ọwọ́ ọjọ́ pa àbí ayé ẹ̀yà ata kété sí ayé ẹ̀yà ẹ̀fọ́ òkè ayé òtó lẹ̀ fún wa ọwọ́ omi ayé rẹ̀ ebi sí mí sí náà nìyẹn àbílẹ̀ ẹ̀kọ́ la ṣe rí ni wọ́n wọ mí ní sáyé ní mí ní sí wọn má ayé òní mí ní sí wọn má o ọlọ́dà kò sànù wa o ọlọ́dà sànù wa o àwọn máa ń wọ sábà sábà sábà yọ ọ́ basket láti sàlẹ̀ yọ làbí ìgbàlùkù báyìí tọ́ba ti ń gbẹ́sẹ̀ báyìí kí ló kù tẹ́yìn gbogbo ẹ̀ náà ni gbogbo lè ṣe review subhanallah àwọn ìwọkúwọ táwọn obìnrin wọ̀ láwùjọ lónìí nìyẹn aṣọ ọkùnrin ti di tóbìnrin nírìsí ìrísí tóbìnrin ti di tọkùnrin àwọn tá a dọkùnrin já máa ń tà sí ẹni tọ́ba ti kọ́sì kankan lára obìnrin náà ti dóbìnrin gẹ́gẹ́ bí àfọwọ́nìsá afṣà ló ti sọ nínú ọ̀rọ̀ tiẹ̀ ó ní àníta ó ti dábò mọ́nìlì náà ní ìṣúwàsókòtàdà àkóṣùwà ẹni yóò tọ́ bá jẹ́ kó ti kọ́ sí ìṣesí kan lára àbò òun náà ṣe kílé o kò ti dàbò tọ́ bá ti wọ́ sọ rẹ tọ́ wá ń kalẹ̀ gbàgbàgbà àti mọ̀ pé mọ̀ra obìnrin ló ṣe kí ni ló ṣe yẹn tọ́ a bá tún wá wọ àgbọn rẹ kó o tún dá àgbọn à àjẹpé méjì obìnrin ló ṣe bákan yẹn o ti yé àbí ẹ̀kọ́ ni súnà méjì obìnrin yẹn obìnrin làgbọn rẹ gbọdọ̀ máa já kúlákúlá dájú tọkọ rẹ bá fọ pábá ìbọrọbọrọ ní oṣù kìnìún ni ọmọ rẹ àfi bó jẹ́ pé bá rùdúlà rẹ̀ ti jẹ́ ọkùnrin rẹ̀ ó ti tà dànù ó ti fa dànù ó tún wá tún wọ sọ́gbà dáàtún ní tọ́wọ́ sọ lóbìnrin ṣe é ṣe sóńdà sọ òun náà ló tún wọ̀ kí wàá sí ọ ló sí ọ. ẹ jẹ́ àwọn dúpẹ́ orí ọba ibi táwa ti lọ nìyẹn gbé gbólóhùn wípé alihamudulilayi yẹn lọ́rọ̀ nìyẹn nínú káfí wa náà ká fi dúpẹ́ fọlọ́hùn ọba ìdèjọ́ la. kọ́ọ̀lù sọ lẹ́yìn ìgbà tí wọ́n lọ́wọ́ ọba ìlẹ́kọ̀ọ́ láti pa wá ní tọ́gbà lérò pẹ̀lú àlejò máa dákì òun náà ní ànáwó òun náà ló lọ ọ̀bọ̀ ọ̀lẹ́bí yẹn sọ̀rọ̀ fún àkọ́mì lẹ́yìn ọlọ́run ọba tí ní ọba tí ń pa wá lálẹ́ àbí kọ́ ni ń pa wá lálẹ́ àìmọye nǹkan olóṣèpá ń ṣe lálẹ́ nígbà tá a ti sùn yẹn tó ní kálukú wa tá à ní láti pé kàǹtì àti ẹ̀mú mọ̀. Bàdébí sallallahu alaihi wasallam sọ fún wa pé àdáyìn lè ká òṣìṣẹ́. Ó ní ojú òun ló kù tó sèkì. Sallallahu alaihi wa alihi wasallam. Sẹ́ni fún wa níwọ̀n bí ànábì wa. Nínú ẹ̀dá sọ́nà ọ̀dà kò sí. Ànábì ni àdáyìn ojú. Wìká òṣìṣẹ́ òun náà ni okùn tó so ìdí fàyídà náà kàfi àyìnà lójú méjèèjì tó bá ti sùn ìsẹ́sílá pẹ̀lú ìka okùn ni ọ́ dẹ̀ ọmọ ju ẹlẹ́kẹ̀rú sólẹ̀ òní mà kó so gbàm gbàm gbàm àwọn sọ bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ pé káì ẹ wo bí àfa ìṣẹ́yìn ìbàdí ó ti ba tẹ́kùn jẹ́ ó ti ṣe ọ́ ọmọ kankan ọkàn tí gbogbo ẹlẹ́ náà ni subhanallah a jẹ́ pé oorun ikú kékeré yìí ikú kékeré ni so ọlọ́wọ́n ọba yìí òun àlọ́ba tó pa wá lálẹ́ àná pé ká tó pa wá ni pé ó pa wá pẹ̀lú pa sùn bá a fi ń bẹnu lé wa ọlọ́lọ́ ọmọ fi tẹ́lómi ti rìn dé ẹlòmí jíjí tó jí májúmọ́ yìí bẹ́ẹ̀ ni pé ń bá àwọn ọmọ ìyá wa ṣe hajj bẹ́ẹ̀ ni ṣe sí rẹ̀ ọkàn ti sí nàìjíríà padà tó kún fún iṣẹ́ yìí ah! ìrẹ̀wẹ̀sì ọ̀pá mi ò ní rẹ̀ pé iṣẹ́ ìgbòho wà pẹ̀lú gbogbo àwọn ẹ̀yà tí mo ti bá pàdé ní hajj yẹn ká jọ ṣiṣẹ́ hajj subhanallah so ó túmọ̀ wípé oorun oorun ikú kékeré òun náà sì kíni o òun náà ló ń jẹ ọlọ́run bá pa wá so ajẹ́ pé pípa yẹn dì máa ń yàn án gbólóhùn rẹ̀ sọ́sọ́ pé wá ilé yìí lóṣù ọ̀dọ́ rẹ̀ láti tún padà sí dáàbò kójọ sí ayé àti ìyá àbòlè ìbá ọ̀dọ́ ọlọ́run láti dìde sí fún ìgbéde ní ọmọ ìkẹyàmà lọ́jọ́ gbèdé. fanaba sallallahu alayhi wa sallam bí ìhádà tó lè yá kọ́ bọ́sí gbàdà náà anábì bá pàkíyèsí fún wa pé ìdápadà ìjẹ́ni tá a tún padà wà lójúfò tá a jí padà yẹn lẹ́yìn bàtà fi sùn ó pàkíyèsí rẹ̀ ó fi jọ alẹ́sẹ̀ hu amáwò ó fi jọ bí òkú bí ikú alá ìfúbá tẹlifá tẹlifá tẹlifá jíjí tá a jí padà yẹn ó fi ṣe àpòjúwe bí bá ṣe dìde nígbà tá a bá tuntun tó bá jọ gbèdè anábì fìjọ ẹni tó wá ó jẹ́ mùsùlùmí gidi tó bá wo ríkìrù tá a fi rántí ọlọ́run tá a fi nígbà tá a bá jí tó bá fi ní tòótọ́ tó sì fi ọkàn títọ̀ òru sí mi ò rò pé ọkàn rẹ̀ ò ní tají láti ṣètò ọlọ́run ọba ìdíjọ́ la nígbà tó bá rántí pé lá tá a sùn lánàá kódà lómi ọmọ bẹ̀rẹ̀ pé ìgbà ọmọ padà sùn kódà tẹ́lẹ̀ mi bàbá rẹ̀ bí tó ṣe sí yìí pé ah ṣé pé bí tí mo sùn ní jọ̀mọ́ ni pé mo lọ lé mi mọ̀ pé mi ì mo sùn yóò wá jọ bí ẹni kó jí dìde nínú sàárè sí gbangba lè fi àmà lẹ́yìn ìgbà tó ti kú tán bẹ́ẹ̀ náà ni dídìde tá a dìde lẹ́yìn ìgbà tó lọ́wọ́ ọba ìlẹ̀fẹ́ láti fi déédé rẹ̀ tó fi pa wá pẹ̀lú òun lálẹ́ lọ́wọ́ padà jí wa láàárọ̀ tá a bá wa sọ gbólóhùn ẹ̀rí pé tí ọkọ̀ọ̀kọ̀ wá sínú àkéèsí wa ni pé á ó yẹ kí n mọ rírì òde tọ́lọ̀ ń ṣe ìtọ́lọ̀ ń fẹ́ kí n ṣe láfẹ̀mọ́júmọ́ lówùúrọ̀ yìí ó yẹ kí n ṣe kọ́lọ̀ òun náà ní kí ni kí n ṣe nábìlà àti dúpẹ́ kọ́lọ̀ kí n tún wá lọ sí sọ̀lá sọ̀sọ́ fún kí n kì í ṣe torí kíjọ́ kan mọ̀ jíjọ́ kan tẹ́ pé tí n bá sùn báyìí àlùkìyàmọ̀ ni màá mọ̀ jí sí ọba tó wá ní kí n jí báyìí ọmọ tó ní ìdúpẹ́ kọ́lọ̀ kí n mọ rírì rẹ̀ kí n tún lé fún níjọ́sìn nítorí níjọ́sìn ìyẹn padà jí máa ẹ̀kọ́ ní tìyàmù ọ̀ma jí sí. ṣùgbọ́n ní tí ọba wí kílọ̀ kan sóti ẹ̀rántí ilé yẹn mọ́. ọ̀pọ̀lọpọ̀ gbọ́ tí wọ́n sọ pé àsọ̀rọ̀ tó kọ́ ìrò mìíràn náà ọ̀pọ̀lọpọ̀ bàbá àdọ́kù rẹ̀ ló ń bọ́dà ẹnu ọbẹ̀ lè yẹn onírara ọ̀ à kọ́ ìrò mìíràn lọ́wọ́ ni wọ́n ti gbé o okó yá okó yá ẹ̀mí àgbẹ̀ okó lọ́wà ètò ìyá mi kọ́ àsọ̀dá àkọ́kọ́ ìròmí nínú náà agbọ̀n ọjà rẹ̀ lókun. àsòkéyà ìlà sòròkéyà àwọn àwọn tó ti pé wọ́n jẹ́ abọ́jàjì òní wọn ẹlòmíràn bí agbọ̀n ni. síbi àsọ̀dá àkọ́kọ́ ìròmí nínú náà mú wọn wí nínú náà mú wọn wí. ó yẹ kó jẹ́ kí àdá tẹ àti àgùntàn mú yìí ọyọ kọjá sábàbí gbé ẹkàn mú dání ni ìṣẹ̀lẹ̀ ti ha pàrà kàn ní ibi tẹ́ ti ṣe sọ̀láàtù tẹ́ ti sọ̀láàtù fọ́nà kó tó di pẹ́ mọ̀ lọ sí ibi tí tẹ̀ lọ. torí wọn sọ pé sọ̀láàtù wọn sọ pé oko olórí ju sọ̀láàtù lọ wọn sọ pé ọjà wọn ló lórí ju káfíọ̀ lọ wọn ló ń lórí ju gba ọkàn wọn yìí lọ. gbólóyìn náà lẹ́sìn kọ́tẹ́ ti tájí síkọ̀ wa jẹ́ pé gbólóyìn tó ta iṣẹ́ yẹn iṣẹ́ yẹn gangan lọ́yẹ ká ẹsẹ̀ kí ni o kẹ́ lọ sí i nígbà ọjọ́ pọ̀pọ̀lọpọ̀ wa ìwé látara ìwé ẹ̀ máa wo àwọn nǹkan tó ṣe pé wá sí kí ni ò ti ń ṣẹlẹ̀ lọ́nà ọba kó dàpọ̀ la èmi àti ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn náà lójú rẹ̀ lẹ́yìn tó sùn. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على ذكر ẹlẹ́kejì wọn náà ní gbọ́dọ̀ la ilaha illallah wahdahu la sharika lah kò sí ẹni kan tí ìjọsìn tọ́sí lòlò àfi Allah subhanahu wa ta'ala ọ̀gá soso lọ́lọ́ kò sóró kó fún kò sábìlì fún kò sẹ́gbẹ̀rẹ̀ abọ́lọ̀ kò sì sí àdìjọ kọ́lọ́ ọba ìlẹ̀jọ́lá. dahul mulk gbogbo ìta pápátá tọ́lọ́ ọba ní í ṣe tí wọ́n bá jí tọ́ ọba ara rẹ lẹ́nu tó ṣe kó ní kápá lórí àwọn kankan gbà pé ìkápá yẹn ṣe gidi ọba tó ní ìkápá gbogbo ìkápá níta ni Allah tí ẹni gbogbo ìkápá ṣe wọlé olùhàm gbogbo ọpẹ́ pátá tọlọ́run ọba ìlẹtọlá ní ṣe ọbọ àìlà kò lè ṣe é kọjí ọba tó lágbára lè ṣe lórí gbogbo ni ọba alágbára lè ṣe lórí gbogbo kan subhanallah ni mo fún ọlọ́run ọba ìlẹtọlá walhamdulillah ọpẹ́ ni fún ìwọ ọlọ́run ọba ìlẹtọlá wàlá ilaha illallah òsèǹdì tí ìjọsìn tọ́sí lòdòdó ló ti tọ́ àti wọlọ́wọ́n ọba ìlẹ́fẹ́ ọlá wallahu akbar ọlọ́wọ́n ọba lọ́ba tó ti tóbi jù wàlá hawla wàlá quwwata illa billahi al-aliyyil azim kò sì sí ọgbọ́n kan nípa akábùrú fún mọ́sẹ̀rẹ̀ sí ni bákan náà kò sí èyí kan kan níbi àti fi orí kójọ àyàfi pẹ̀lú ọlọ́wọ́n ọba ọba tó ga fi orí gbogbo àwọn ẹ̀dá rẹ̀ tó dá ọba tó sì tóbi jù lọ. رب اغفر لي اللهم فرجي ذكر للمسلمين انتبه حديثي و هناني أخو عبادة بن الصالح رضي الله عنه وجاء فيه أو ولد ذكر إبي من قال ذلك انتبه صبره غفر له موسى فرجكم فإن دعا صبر في الله وسجيب له wọ́n sọ àdúrà rẹ̀. fẹ̀yìn kọ́ ọ̀nà mọ̀tàwọ́tà tọ́ba wá dìde kó sàlùwàdà fún masọ́lá lẹ́yìn náà kó wá sí náfìlà kó bí lẹ́sí sọ̀rọ̀ àtò ọlọ́run bá náfìlà rẹ̀ kùsì. olùkú la ilaha illallah gbólóhùn yìí ò ní pé àìlẹ̀mù àwọn ìlànà àná hàzìlì kẹlìmà lọ́wọ́ pé kẹlìmà yìí òun náà ni kẹlìmà tó tàwíìdì gbólóhùn ìmọ̀ ọlọ́run lọ́kàn ṣoṣo lọ́jẹ́ pẹ̀lú fẹnukò lọ́dọ̀ àwọn olùmọ̀. wàhíyà mustamilatun ala nafi wal ithbat ó sì kó kíkọ́ àti ìfinilẹ̀ sínú kíkọ́ òkú sínú ó sì tún kó kíni sínú ìfinilẹ̀. faqawluhu la ilaha gbólóhùn rẹ̀ sọ́sọ́ ibi la ilaha nafyun lil uluhiyyati ìṣe ìjọsìn fún nǹkan fún ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ ìṣe ìjọsìn fún ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ onígbóló láàdìláhà lọ́tọ̀ kàlẹ́ lórí ìyẹn ni pé kò sí ẹni tá a gbọ́dọ̀ máa sìn lótìtọ́ lódodo wọ́kọ́lù ìlàlá gbóló rẹ̀ tó wá pé ìlàlá òun jẹ́ ìsìbáàtò olóhìyàtì lillahi ta'ala ó fi ìjọsìn wá nílẹ̀ fọlọ́ pé ìlàlá àyàfi ọlọ́run الصفتين صارت كلمة الشهادة والتوحيد فنقول ينجي النفي والإثبات نقول في كلمة الشهادة نقول الجري والتوحيد نقول قلوب لك àfi sọ fún wa àìní gbólóhùn yìí nídajì wọn sọ fún ọmọ rẹ láìla láìla láìla láìla àbáwò àfikún ọmọ bíi jálẹ̀ láìláha ìlàlá tọ́ba jẹ́ pé ẹnu rẹ̀ bá délẹ̀ yìí àti láìláha àti láìláha ìlàlá ìsọ̀rọ̀ ìlàlá. tó ṣe báyìí àìwú nídàájọ́ ọ̀rọ̀ tẹ̀lé mi ah, láìláha mi ìlàlá sí i. ebi tọ́ba sọ bẹ́ẹ̀ ni pé kò sẹ́ni kankan tá a gbọ́dọ̀ sí lódodo tọ́ba fẹ́mi dákẹ́ àhá sọ́nà ọ̀tọ́lẹ̀ ń tà sí lódodo ó ń lọ́ba òdodo wọ̀wọ́ ọ̀lẹ́ ha so látara báyìí kalimatu tawhid ni ó tún ṣe ń jẹ́ kalimatu shahada gbólóhùn ìjẹ́rìí ó sì ń jẹ́ gbólóhùn ọlọ́run lọ́dún sọ. wọ́n kọ́bárù la aláàdì ní nẹ́fì rìjìs làbárè tó tí ó jáde tó wá látara la láàyè tó ṣe pé nẹ́fì rìjìs ni ọkọ̀ gbogbo ìran nǹkan kò ní torí pé láìlà ọkọ̀ gbogbo ìran ìjọsìn pẹ̀lú mi tó yàtọ̀ sọ́lọ̀ pé a gbọ́dọ̀ sí kankan a gbọ́dọ̀ sí kankan a gbọ́dọ̀ sí ẹni kankan ní tó yàtọ̀ sí ọlọ́run ọba ìlẹsẹ ọlá làbáre rẹ ti dẹbẹ kọbárù tọjẹ làbáre màsúfòn wọn ti parẹ tẹkùdírù ń tọ́ka mọ́sábẹ̀ rẹ ni pé náà ìlànà hakun ayé àwọn òbí kò sí ẹni táwọn àjọsìn ló ti tọ́ fún tàbí kò sẹ́ni táwọn kìlúlu jọ́sìn fún illa Allahu ta'ala àyàfi ọlọ́run ọba ìlẹsẹ ọlá gbólóhùn hakun tàbí fi hakin ọkọ̀ amásábẹ́ rẹ̀ tuntun báyìí sí ṣùgbọ́n máa gbóòkù ni wọ́n ti parẹ́ nínú ọ̀rọ̀. gbólóhùn rẹ̀ tọ́sọ pé la sharika la kò sóró fúnfun ta'kidun li qawlihi wahdahu ọwọ́ àkàn ọ̀rọ̀ nípa nìkí lọ́rọ̀ tọ́kàn nípa gbólóhùn wahdahu ọ̀kan ṣoṣo ni ìgbà tá a sọ ọ̀kan ṣoṣo ni a ti mọ̀ pé òṣòrogún kò sẹ́gbẹ̀ra kò sábìgbé kò sábìgbé kò sírúkọlọ̀ ọdún wa mú pé la sharika lahu òṣòrogún fún un bó ṣe ń jàso rẹ̀ kò sorogún fún ajẹ́ pé gbólóhùn kò sorogún fún yẹn ọwọ́ akan gbólóhùn ọ̀kan ṣoṣo ni ọwọ́ akan nípa mi. lè ánàlì wàhídà láyé fúnnu láwù ṣẹ̀rí lórí níta bá pè lásòó tá a pè ní ayọ̀ kan ṣoṣo ọ̀kan ṣoṣo ìlórogún. ọlùhùn láwù ìmúlì gbólóhùn ẹ̀tọ́ sọ pé tí ẹ ní ṣe ìkápá ọlá bẹ̀gbọ́n mi pẹ̀lú mímí ìmùkọ́gbà ó mà yẹ ọjẹ pé ọka ọka ilé ọka rẹ òkú gbogbogbò ọ̀nà gbólóhùn yẹn wọlmílìkù bìkẹ́sì bìlmí yàtọ̀ sùpàtọ́ ajá mílìkù lọ́ba pé àdáyẹn rí ọlá kan nìyẹn lọ́tọ̀ ẹ̀sà nìyẹn kò ṣe gbogbogbò olóhó yẹn kí alimọ́lìkù tá a bá sọ alimọ́lìkù ó kó alimẹ́lìkù ó ṣe kíni o ó kó sínú ṣùgbọ́n tá a bá pè alimẹ́lìkù òun ò kó alimọ́lìkù yẹn kò kó lákòótán àkótán rẹ̀ oníkàsọ́pẹ́ alimọ́lìkù lahul mulk bọ́tà bá sọ pé lahul mulk ajẹ́ pé ìkápá kankan eré àka àbìdì ká yìí kan yàtọ̀ sí omi èyí. kọ́lù huwa lahu alhamd gbólóhùn àti sọ pé tiẹ̀ náà tún ní alihamdu sí ọpẹ́ ayé jẹ̀míọ̀ hamdi wasana jẹ̀míọ̀ hamdi wasana in ahli samawati wal ard gbogbo ọpẹ́ àti ẹ̀yìn àwọn ará sámà tilẹ̀ tọ́lọ́wọ́n bá ní sí ọlọ́run lómi wọ́jọ́bí ọ̀run alimahadi gbogbo àwọn ẹ̀yìn pátá kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí o ọba tó dá wa lómi. ọ̀wọ́lógo gbóná ànábi sallallahu alaihi wasallam tó sọ yìí pé subhanallah subhan alamun bitasbih orúkọ ni tó jẹ́ orúkọ tó gbajúmọ̀ tá a máa ń lò fún ìsàpọ̀mọ́mọ́lọ́ sẹ́yìn tá a kàn sọ pé ọ̀sàgbẹ́jọ́ká tó ń sábọ̀mọ́ fún ọ á sọ pé subhana. gẹ́gẹ́ bí ó wá ní òtí òṣùwọ̀n Uthman gẹ́gẹ́ bí gbọ́dọ̀ Uthman ló ṣe wá bẹ́ẹ̀ náà ni subhan bẹ́ẹ̀ náà ló ṣe wá. ìyẹn ni pé sin yóò kà fún mọ́ báyẹn yóò kà sukun kì í ṣe ṣubú subh subhana. gẹ́gẹ́ bí Uthman. Osman jẹ́ oúnjẹ ádámù lè rọ́jò ó jẹ́ orúkọ gbajúmọ̀ fún ọkùnrin. wọ́n ti hu bìfẹ́ẹ̀lì mọ̀tòmárùn bìfẹ́ẹ̀lì mọ̀tòmárín mọ̀tòrókìn ìdìhárò. bó ṣe gba fatiha yẹn subhana làwí àbí ẹ̀kọ́ ni àbí subhanu lè yí kí ni subhana yẹn gbà kí ni máa ń wa ẹ sọ̀rọ̀. wọ́sẹ̀ yìí wò ní bẹ́ẹ̀ wọ́sẹ̀ yìí wò ní tàmọ̀ sí alifatiha àwọn èso pé subhanallah àwọn sì ní pé subhanallah kí ló àwọn gbé o subhanallah subhanallah na na na fatiha wọ́n sì gba nọ́sìlá yẹn ọgbà nọ́sìlá pẹ̀lú fíìlì kan tọ́jú ẹ̀kọ́ pamọ́ wọ́n sì gbé sílẹ̀ láti ṣàfihàn rẹ̀ ìtọ́ pamọ́ síbẹ̀ ni pé kò sábẹ́ ọlọ́ha subhanahu mo ń sàfọmọ ọlọ́run ọba mímọ́ fún ọlọ́run ọba náà bìmáàna tẹsílẹ ìhàn mo ń sàfọmọ fọlọ́run nípa afa àti ṣíṣe àfọmọ fún. tó ń manazala subhana manzila kalife yìí wọ́n bá gbé subhana yẹn wọ́n bá gbé sípò sẹ́. fasada masakahu lọ́ba dí àyè sẹ́ wọ́n gbé sáyè sẹ́ lọ́ba dí àyè sẹ́ wàmáàna tẹsílẹ ìtumọ̀ tasbihu ni at-tanzih sí àfọ̀mọ́ amma la yaliqu bihi subhanahu ní kó ní ìsàfọ̀mọ́ ọlọ́run kó níbi gbogbo tí ọ̀tọ́ fọlọ́run káfọ́ ọlọ́run bá má kó níbi gbogbo tí òjẹ́ fọlọ́run tí ọ̀tọ́ fọlọ́run mímọ́ fọlọ́run bá náà òun náà dàpẹ́ ní subhanallah ẹ̀rí lọ́pọ̀lọpọ̀ nù ayá subhanallah amma yasifun ní ma sọ ọlọ́wọ́ ọba ìlẹ́sọ̀ ẹlẹ́kọ̀ òbí gbogbo nǹkan táwọn yìí sọ ọlọ́wọ́ àǹtẹ̀bí rẹ̀ ọlọ́run tayọ gbogbo eré ní kíkà tó ṣe pé ó tóbi púpọ̀. ìyẹn gbọ́dọ̀ ọba ìlẹ́sọ̀ ẹlá ọmọ nínú ìṣẹ̀rí kó níbi orogún wọléwàládì àti ọmọ wọ́n sọ nípa àti ìyàwó wọ́n nàkọ́ ìṣàtì gbogbo nǹkan tó dínkù mùsùlákọ̀ ní pàmbélé kò sí kàkà tó tó sọ́nà ọ̀bà huwa subhanahu akbar wa a'zamu min kulli shay ọlọ́run bá tó mi máa ń bẹ fún yìí òun lọ́ba tó tóbi jù ọba tó tóbi jù gbogbo nǹkan lọ́ni qawluhu wala hawla wala quwwata illa billah ay la yutawassalu ila tadbiri amrin èèyàn lè débi ṣíṣètò ìyípadà ọ̀rọ̀ kan wa taghyiri halihi àti kí ṣe sí rí ọ illa bi mashi'atihi wa ma'unatihi àyàfi pẹ̀lú òfin ọlọ́run àti pẹ̀lú ìrànlọ́wọ́ rẹ̀ subhanahu mímọ́ fún ọlọ́wọ́n bá náà. gbọ́dọ̀ yàtọ̀ sọ pé rọ́bì ìrìlì ọlọ́run kò rí jì mí. àyè yàrá ìwọ ọlọ́run bá kó sòrò gbóná bí bá mi dáàbòbò ẹ̀ṣẹ̀ mi dáàbòbò mi bí ẹ̀ṣẹ̀ mi má fẹsẹ̀ mi bí mi má fìyà ẹ̀ṣẹ̀ mi ọlọ́run dáàbò má jẹ mi. eléyìí ìtumọ̀ gbólóhùn yìí á rí i ní òní àti mọ́bíkì nínú àdùkáwù ìsè kọ́fì nínú náà gbogbo wa náà ẹ jẹ́ ká mà ká ha ká sì máa wí ká mà ká kọ́ ká máa lò ó òun náà lè yí mímọ̀ tá a bá mà ó dọ̀wé ní àtẹnukọ̀ ká wà ó àbí Allah subhanahu wa ta'ala ìfẹ́ ọlọ́run bá kọ́ dákun ó sì àánú fún ní àtẹnukọ̀ ká wà ó fi wá sínú àpòlù náà ti ọlọ́run pẹ̀lú àwọn nǹkan tó tọ́ àwọn nǹkan tó yẹ tí ẹrú fi máa rántí ẹlẹ́dàá rẹ̀ kọ́ta kò tí kì náà ti nìkan kan kálí máa rántí rẹ̀ kọ́ta nǹkan tó tọ́tọ́ yẹ. wa sallallahu wa sallama wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallama wa tasliman ìbéèrè one two. táwọn obìnrin bá ní ìbéèrè ìlú kan tó wọ́n lẹ́nu tí ọ̀nà ti ṣe sọ̀látọ̀ ìṣá lérò ń bá apẹ́tílẹ̀ bá sún díẹ̀ sí òun ṣe ọwọ́ àsùn ìgbà tí ó fi jí báyìí òwúrọ̀ kẹ́gẹ́rẹ́ òun náà ló jí sẹ́rí àwọn sọ̀látọ̀ ìṣá máa bójú tó wọn lásìkò wọn láti máa sọ pé òwú láti sọ̀látọ̀ ìṣá kí lọ́fẹ́ mọ sọ bọ́ọ̀sì sí lóru lópin ìgbà tẹ́tẹ́ lóru tó ṣe yẹn òní ní tọ́yẹ pé condition ká lọ ṣẹlẹ̀ tọ́yẹ pé èèyàn fi wá gbàgbé láti sọ láti sọ̀rọ̀ ìṣá yẹn ìgbà tí ó fi wá tají báyìí láti kó wọn ṣe ìrẹsì mọ́ yóò kí lásìkò yẹn náà nígbà tí ìwà Muhammad sallallahu alayhi wa sallam ó lẹ́nu yóò máa dásí àsọ̀láta ọ̀hún náà máa ń ha ẹni yóò tọ́ bá gbàgbé sọ láti kan láti kí àbótiẹ̀ ó sùn láti kí sọ láti yẹn olóhùn tí ò fi kí wọ́n lè sọ ní àhàyè àdàkẹ́ àwọn àkọ́yà títí kí so àsìkò tó sì fi yẹn náà lásìkò rẹ̀ ọlọ́run ọgbà gẹ́gẹ́ bí ẹni pásìkò yẹn lórí sí yàtọ̀ sẹ́ni tí fi ń ṣeré tí fi ń sáwẹ́wà tí fi ń ṣe èyẹ tí ò lákàkún rẹ̀ tí ò pàtàkì rẹ̀ tí ò bàbàrà rẹ̀ tó fọ́ dẹ́gbẹ̀rẹ̀ mu yàtọ̀ sí àwọn yẹn o dérò àsìkò bẹ́ẹ̀ kọ́ máa lu wọn lọ́wọ́ tí wọ́n bá kí ọlọ́run ní ìgbà mọ́ tọ́wọ́ bá lójú tí wọ́n sè wọ́n lò ní gbọ́dọ̀ torí bá nàbí sọ́nà lọ́wọ́ àti sọ́nà tó fún ẹni yòówù tó gbé sọ́nà kùtù sílẹ̀ tí ò fi títí tásìkò yẹn fi lọ tí ó sì sí ìdí pàtàkì kan fi ẹ̀sìn ọlọ́run ọba ìlú ti ọlọ́gbà يبقى في بيت وبعد فيه والله ما بعيد كده لو بيبقى بعد النبي صلى الله عليه وسلم الصحابه والله تعالى اعلى واعلى نعم عليه الصلاه والسلام نعم tọ́ kéèyàn lálà wípé òkú mi wọ́n yóò pé kí n ṣe sàárà fún ọ wọ́n wá ní kí ni ìdájọ́ rẹ̀ nínú òfin ẹ̀sìn náà àbí ni wa à ń wa ọlọ́run ọmọ tó ṣe é bẹ́ẹ̀ ní ọmọ òbí ọba ńlọ́jẹ́ pé àwọn ọmọ ní tọ́pọ̀lọpọ̀ fi ń rántí òkú wọn òun náà ní sísòkò ṣe yẹn ọmọ ọmọkọ́mọ màsí ọ̀yá yìí sòwò àgbogbo aná máa ike bàbá wa tó kú ẹ̀gbọ́n wa tó lọ ìyá wa tí ó sì máa ní ká máa gbogbo tààrí omi jáde lójú wa kúròkúrò péyà tó bí mi ó sì ṣe wàhálà púpọ̀ ìgbà tó ń jẹ ọmọ tó jẹ oníyá ìkó lórí ayé ìgbà tó yẹ kí bàbá yìí sì ní kọ́ máa kọ́fẹ́ ìtì kọ́ máa jẹ́ wọn máa gbẹ̀yìn bàbá bẹ́ẹ̀ ni ẹkún làbá sọ fún subhanallah àti ọdún òní pẹ́ kò ní jìnnà ìrọ̀lẹ́ gangan jọ́ tí bàbá kú yìí òun náà ni wọ́n ti gbá kẹta náà wọ́n kó bá ìbá mú wọn títí àti ìbá pọ́njú mọ́tọ̀ ìbá jọkúnjẹ lọ́tà àwọn síta ìbọ̀nù gbogbo ẹ̀ ló mú wọn. wọ́n tún wá fọ tí wọ́n tún ní òfò gúnlẹ̀ jọ́bẹ̀tì wọn láwọn ṣe gbogbo ẹ̀ gbogbo àwọn olùkún ni afẹ́fi jẹ́wọ́ pé bàbá bí mọ́ bàbá bí mọ́ mọ́ òfò ọmọ tára bàbá ọ̀yà tí ẹ̀ wálé ọmọ tára ìyá ọ̀wálé tó ní wọn ò ní rìn èmi máa ń sọ ọmọ àti ẹ náà ní nínú ìjọ tara rẹ ọba yá ṣé bó ṣe yẹ kó ṣe sáwọn òbí rẹ nìyẹn sẹ́sàn asẹ́rere táwọn òbí rẹ ṣe sọ́dọ̀ rẹ sáà sóògùn rẹ kò fi hàn sí wọn ọ mọ pé tí màá kó sóògùn ní kó dúpẹ́ ọgbẹ́ yẹn bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe wọ́n yóò à ó kú ọgbẹ́ yẹn arúgbó rẹ à ọlọ́dà fìdá gbẹ̀yìn arúgbó wa jẹ́ta bá gbẹ̀yìn arúgbó ومن لم يمت بالسيف مات بغيره تعددت الأسباب والموت واحد ẹni tí ó bá kú pẹ̀lú idà yóò kú pẹ̀lú nǹkan mi okùnfà kú pẹ́ka lọ ọ̀pọ̀ ṣùgbọ́n kú kan ṣoṣo náà kódà ní méjì kò sí afdọ́lù tẹ̀kùdéèrè nínú kú afdọ́lù tẹ̀kùdéèrè abẹ́yìn máa rí i pé ah, lágbájá ó kú ju lágbájá lọ ṣé ń bẹ ní méjì kò sí èyí kú ju èyí lọ torí ikú kan ṣoṣo náà wọ́n lè sọ pé lágbájá e, e, e, eku yẹ lágbájá ju o àmọ́ fẹ́ bí ó kú jùlọ kò lè kú jùlọ láti náà láti ṣe kí ni o làá ṣe é kú ojúṣe wa ni pé táwọn òkú wa bá ti kú ká máa ṣe dáadáa ká máa fẹ́ lọ́wọ́ ọba fún wọn lọ́pọ̀lọpọ̀ ká máa rántí wọn nínú àdúrà pápá tó làwọn òbí wa rọ́pì rẹ̀ ṣàbùkùmá ká máa rọ́pì ẹ̀yà nìṣọ̀rí wa tí n bá ní mo fẹ́ kí àwọn òbí mo sì fẹ́ ṣàdúrà wípé ah mo fẹ́ sọ múlẹ̀ sọ dáadáa kó ṣe kọ́ mi ilé ṣe wọ́lọ́ sábà mi kẹ́ wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe kẹ́ nígbà kékeré àmọ́ fẹ́ lọ́wọ́ bá fún wọn àmọ́ tọrọ àforíjì fún wọn àmọ́ tọrọ ọ̀fẹ́ lọ́wọ́ bá fún wọn lópin ìgbà tí wọ́n bá jẹ́ mùsùlùmí tí wọ́n bá ti ṣe mùsùlùmí kò sí nǹkan kan. wọ́n lálà ọ̀làlà ìgbà tó wọ́n bàbá rẹ̀ wá ní nǹkan wọn o ṣe sàárà fún wọn o nítorí gbogbo kan ní ṣe sàárà fún ṣe sàárà ìbẹ́lọ̀ ni kò sí ìbẹ́lọ̀ fúnra rẹ̀ ni o kò sí tọrọ àforíjì fún lọ́dà kó bá mi kẹ́ bàbá mi lọ́dà kó bá mi kẹ́ bàbá mi dákun bá mi ṣe dáadáa fún bàbá mi bá mi ṣe rere fún wa àyè tí wọ́n wà báyìí ìwọ náà bá lọ́mọ jẹ́ mi lọ ọlọ́run dákun bá mi fẹ́ sàárè lójú fún wa ṣe sàárè ní abàtà kan ní abàtà lè jẹ́nà fún wa ọlọ́run dákun bá mi ṣe bá mi ṣe bá mi ṣe ní dáadáa ọ̀nà ọmọ tọrọ rẹ̀ fún bàbá fún rárá wọn ò ní gba alágbàṣe ìdíyẹ kó kálukú náà sì wá máa wò ní tó lè jẹ́ nǹkan gbére tí wọ́n lè ṣe tó lè jẹ́ sábàbí dáadáa fún bàbá wọn wọn ò ṣe bóyá mọ́sálásí kan ní wọ́n kọ́ sí lágbègbè kan wọ́n pa wọ́n pọ̀ láti bá wọn kọ́ lórúkọ bàbá wọn odò kan oní àwọn bùkátà sí lágbègbè kan ní orílẹ̀ wọ́n súnmọ́ wọn wọ́n bá wọn ṣe kí ni o wọ́n bá wọn gbẹ́ òdo yẹn tí ó fi ṣàǹfààní fún wọn àdúgbò yẹn tí ó fi rọrùn tọ́ àwọn èèyàn afárá àti kọjá ní ibìkan síbìkan olóńtà wọn láàmú wọn bá ní wọn kọjá báyìí ṣe lómi gbé àwọn ọmọ lọ ẹ bá lọ sí afárá yẹn lórúkọ bàbá yín lórúkọ àwọn nǹkan wọ̀nyí kan dáadáa ni ẹ tó wà lọ́sítù kò rẹ tí ó mójútó kò rẹ tí ó náwó fún ó tiẹ̀ ti gbádùn òru tí wọ́n fi gbé ilẹ̀ tí wọ́n fi lè ṣáàjẹ̀ jáde lọ́sítù kẹ́ ẹ sanwó rẹ̀ lára ìṣe dáadáa sí àwọn tí wọ́n jẹ́ òkú wa yẹn. a ti ṣe hajj nígbà tí bàbá wo sí mọ́ ká tún mú owó ká lọ sí hajj lórúkọ bàbá wa tí ò sí hajj nínú iṣẹ́ olórí ká lọ sí lórúkọ bàbá wa aláìní ká ṣe dáadáa fún kò rí jẹ kò rí mu kò rí ná kò rí lò ká tó ń jẹ fún ká tó fún lówó ìlú dáadáa ni. sódì jésù bàbá tiẹ̀ wá tó lọ sí ọ ṣé bí wọ́n ṣe ń jẹun ní gbogbo gbà ni ìjọ tí bàbá yẹn bá yọ sí ọ ló tún jẹun jama ṣe rere o jama ṣe rere kò tó ní ìpayà kan tó gbèsè pé aa ah, máa má ṣe o tí bàbá ti yọjú kí wọ́n kọ́kọ́ máa bẹ̀ lọ́wọ́ wọ́n sì máa ń pe ojúṣe àwọn ní gbogbo ìgbà ni pé káwọn ọmọ sáwọn rántí bàbá ní gbogbo nǹkan tó dáa ká sọ orí ni tí wọ́n ṣe láyé okùn ẹbí tí wọ́n ń dàpọ̀ ká máa dá papọ̀ lọ́nà tó bá dáa àwọn alásùnmọ́ bàbá wa tó ń dọ̀rẹ́ bàbá wa ká ṣe rere sí wọn ká súnmọ́ wọn àwọn àsọsílẹ̀ dáadáa tí wọ́n sọ ká mú ha gbogbo eléyìí dáadáa tó pọ̀ tá a máa ṣe lẹ́yìn o tó ojúṣe wọn ni pé kí wọ́n máa bẹ́ lọ́kùnkùn wọn ìgbà tó náà wọ́n ṣe nǹkan wọn kátólíìkì wọn sí sáárà yọ ọmọ bẹ béèrè kókó wọn kọ́ wọn ṣe lórúkọ bàbá wọn eléyìí ni ojúṣe ẹ̀tọ́ ó ṣe kí ni ọ̀tọ́ ẹ̀ka ṣe torí pé tọ́ba tó bá dẹ́kun lórí aláyẹ pé bá làṣẹ wá làwọn ṣẹfẹ́ sí wọ́n ṣe nǹkan mìíràn tí bàbá bá ní àmàlà agbada kan ní kẹ́ lọ́rùn wọn bá tó lọ gbá àmàlà kan tọ́ba níbi kan ní kí wọ́n lọ dáwó sí tọ́ wọ́n lọ dáwó sí dẹ̀ kò sí fẹ́ẹ́ ní wọn ó jókòó kó fi lókun lókun kó foríkorí lórí pé kí ni táwọn lè ṣe títà ara rẹ ọmọ fẹ bèrè fún bàbá wọn tó ṣùgbọ́n ṣe lè ní ọlọ́run tààlà àlà wà àlà náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك